ọdún lọ sópin ò bàbá mímọ́ bàbá máa ṣọ́ wa ò tẹ̀bí tara ohun tí ń pa nílẹ̀kùn ò lọ́dún tuntun máa jẹ́ kó ṣẹlẹ̀ sí wa ò bàbá rere ọpẹ́ ìyìn ògo ọlábàáyé náà la mọ́ fọlọ́run o ọlọ́run ọba tó ṣọ́ ẹ wò ó ọdún yìí ẹ oṣù méjìlá náà ẹ oṣù mẹ́wàá ti kọjá atasínú oṣù kọkànlá kọ́ṣọ́ náà lọ́jọ́ òní ọpẹ́ pàtàkì la mọ́ fọlọ́run ọba o ọba tó dá sí tó pa wá ẹ wò ó ọ̀pọ̀ òjò báyìí ló ti rọ̀ tílẹ̀ ti fi mu ọ̀pọ̀ wàhálà àdàmú ló ṣẹlẹ̀ káàkiri káàkiri ọlọ́run ọba tí ò jẹ́ ọkàn èmi kò jẹ́ oṣù kọkànlá ọdún ẹ wò ó ẹjọ́ wo la bẹ̀rẹ̀ náà táǹdì mọ́ra gbàgì rẹ happy new year o happy new year ọlọ́wọ́n ọba yìí náà ló wá aṣọ wa o títí a gun àkàsọ̀ mẹ́wàá a ò sì fẹsẹ̀ kọ a ò sì fara pa kí wọ́n lè yẹ ká mú afọ ọlọ́run bò wá ju ọpẹ́ lọ kódà kó ká máa pín owó báyìí ká máa fọ ọlọ́run lè gbowó kódà bàbá ní aróka ẹ ẹ wọ́n jẹ́ àwọn ará lọ́rin lọ́run ẹrú ẹ mú ọ̀lẹ̀ àtẹ̀kọ́bá ọlọ́run ò lè jẹ́ kódà kẹ́ gbọ́nà èkìtì lọ ẹ lọ sílùú ibi gangan níkọ̀lé wọ́n jẹ́ náà ni ọpẹ́ òun náà la mú wa láti fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìpè ẹ wo ọlọ́run ọba òṣèlú tó kà á sí tó kà wá yẹ tó kà á kún àwọn àlàyé láàyè èyí tó tún máa yìn wọ́n lọ́run náà lónìí ọ̀rẹ́jẹ́ àtúnṣe báyìí náà sàlámù aláìkún arámọ́tílá bárakàtù gbogbo àwa tó yẹ pé kíni a lè ṣe ọpẹ́ a lè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà lónìí ìyẹn ní jímọ̀ tá a lọ káàkiri káàkiri àgbàdúrà o ipò ọlọ́run ọba yóò gbà ní bá dà fún ẹ jẹ́ ká fi lè akúlé kábọ̀ sórí ètò ètò wa ètò ọlọ́run ọba mi fúnra rẹ̀ gbé kalẹ̀ pé ọlọ́run o ẹ dání ẹ èso rè ó yá gbà ìwọ àtàwọn pàdé rẹ ẹ máa ṣètò yìí dáadáa ẹ mọ̀ pé bẹ́ẹ̀ náà ni olójẹ́ kíni ká máa sún síwájú torí pé àwọn òsùn òun náà la máa sún síwájú gbogbo gbà àti gbogbo gbogbo bí alright now agbélé káàbọ̀ sí orí ètò ètò wa bó ṣe ń lọ lórí pápá Orísun pàdé yín ọ̀rẹ́ yín náà ni o ìmọ̀sọ́ pírísẹ́tà lórúkọ tèmi Ọlámilékan Dáramọ́lá èmi lọ́mọ òmùrẹ́kù tí ó máa bá rẹwà ọmọ pírísẹ́tà mọ́ kú ẹ wo <laughs> ẹ sáà máa ṣe kí ni ẹ mọ́ fi kan dán mi wò ẹ sóòdì náà làwọn ayé mọ̀ ń pè mí ẹ wo èmi kọ́kọ́ mo wà ẹ pàdé mi ọ̀rẹ́ mi náà wálẹ́gbẹ́ mi tátátá ṣe kí ni táàfin kí ni ẹ̀kanra wa ti díndín ó yá gbé lẹ̀ ọpẹ́ náà ní ká dúró lọ́wọ́ ọlọ́run ọba tó mú wa tó fún wa láǹfààní láti tún dé orí àkàsọ̀ kọkànlá nínú ọdún 2019 gẹ́gẹ́ bá a ṣe mú látọ̀dọ̀ ti èsòdì ń bẹ àmọ́ kí n tó sọ nǹkan kan jẹ́ ń já ọ sí nǹkan kan o sọrí ń gbà tí ó bá fi di January 1 2020 bí nǹkan kan ò bá ti yí padà láyé rẹ mọ́ bá wọn kí happy new year o torí there is nothing new kò sí nǹkan tó new lára rẹ ìyẹn tí mo ń gbìyànjú àṣà náà ni pé bọ́dún ṣe ń lọ sópin jẹ́ àgbìyànjú o káàrí wípé a rí nǹkan rere àrítọ́ka sí ká mú lò láyé wa ká rí pé àyípadà ńlá ó dé bá ayé wa wọ́n máa ń kí ní káàbọ̀ mà ní bó ṣe ń lọ lórí pápá Orísun tẹlifíṣàn tó jẹ́ wípé ah tàlàmíṣàn ilé yìí <laughs> ó kárí ilé ó kárí oko ni ẹ̀yin náà rí pé kò síbi tí wọ́n ti kí ń wò wá ẹ wò ó Olúwaṣẹ́gun Mike Ayra lórúkọ mi sport battery ni wọ́n ń pè mí ẹ káàbọ̀ ẹ wò ó ètò tòní yóò tún latọ́bọ́gì yàtọ̀ tó ní pé kíni a máa gbádùn ara wa gan ni gbogbo òròyìn láti kó wa o ibi ẹ bá gbà kọ́ sí wa náà la máa gbà kó fún yín o ẹ káàbọ̀ lẹ́ǹkan sí olúwaṣẹ́gun máa ìkàrídà lórúkọ mi. ẹ káàbọ̀ padà sórí pápá o àní bó ṣe ń lọ rèé lóríṣun tẹlifíṣàn ẹ̀ṣẹ́ àti mọ̀ àjọ ń bẹ lórí pápá náà níta àjọ ń ju kinní ọ̀hún síra wa ẹ sì mọ̀ wípé wọ́n ní ibi tì sí ibẹ̀ náà ní ti mọ́kọ́ ó ní ta ni pé torí pé ńgbà ọtí pẹ̀kẹ́lù pé ńgbọ̀dá karaba kan lọ́ti gbá ọ̀sùn wọn gbé karaba kan lókè òkun àwọn ọmọdé ni mo ń gbà ẹ̀rọ ṣáàdì sí gbogbo èyí táwọn ọmọ Arsenal náà kó jọ àti àwọn ikọ̀ Liverpool so a lè sọ pé torí pé ó wá gbá bọ́ọ̀lù ọ̀sẹ̀ dáadáa níbi ọ̀dọ̀ àwọn ọmọdé àwọn àgbà ló fẹ́ gbá bọ́ọ̀lù àwọn àgbà rí èsòdì wọn láìkẹ o wọn láìkẹ wọn láìkẹ. àwọn àgbà ló fẹ́ gbá pọ́ǹs báyìí eh, eh, eh, karaba cup la fẹ́ gbá pọ́ǹs. àwọn ọmọdé karaba cup yẹn. káwọn <laughs> ah, ah, jẹ́ ká padà wá sọ́wọ́ lé wa tabaríkà wo àwọn ah, ọlọ́wọ́ ẹ̀mú dáná pé yìí Kechukwu Ezenwa àti Maduka Okoye oh, tabani àwò tí dáná pé yìí padà dé yìí ọgbọ́n kan máa wọ pé bọ́dà ọ̀rọ̀ sí pé ìgbà tí bọ́dà darapọ̀ mọ́ àgbẹ̀yìn ni eh, nígbà táwa ní eh, ti eh, AFCON ti Egypt olo a sì rí bó ṣe ibi tó bí ẹsìn wa dé bọ́dà pé ibẹ̀ náà la padà wáyé kí ló ta ló kọ́kọ́ rí níwájú. Ah, ok ah, tí n bá gbé àwọn mẹ́tẹ̀ẹ̀ta sẹ́gbẹ́ ara wọn ah, ó fẹ́ dàbí ẹni pé tọ̀ wọn fẹ́ pòwe Yorùbá tó sọ pé kan gbé kan eh, làwọn fẹ́ pa. àwọn ogun kan wà lẹ́gbẹ́ ọjọ́ máa gba ọmú filarẹ eh, yìí. Eh, irọ́ kò kí ń ṣe ntí mọ́jàgbọ́n sínú ẹ̀ bí mo ṣe máa ń sọ mm, mm. gbogbo èèyàn la mọ̀ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a bá gbé wọn sẹ́gbẹ́ ara wọn kò fẹ́ẹ̀ sílẹ̀ tó yàtọ̀ láàrin wọn ṣùgbọ́n sentimentally náà pẹ́tọ̀ mm, mo fẹ́ gbèsè yẹn nìkan kàfojú ṣáájú kún kàfojú ṣáájú kún wọ́n fẹ́ Ikechukwu Ezenwa lójú. ẹ kú ilé ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tí wọ́n bó ṣe ń lọ lórí pápá Orísun ẹ ń darapọ̀ mọ́ wa ni ah, ẹ mọ̀ kú ilé akínyìn owó ni ẹ ṣe ọkọ̀ òjèpo àbẹ́pọ̀ òjọkọ̀ òdùbò ṣe wà lónìí ẹ ẹ bó ní ṣe bó ṣe rí ṣé wẹ́líwẹ́lí náà lójó ń ṣe lọ́dọ̀ ti ẹ kò sí nǹkan tá à ń ṣe sí ọlọ́run ọba mi báyìí ní ṣe kìíní ní dára rẹ̀ ọ̀rẹ́ náà kúlẹ̀ káàbọ̀ padà pẹ̀lú wa o ìyẹn lórí ètò yóò tó wa bó ṣe lọ lórí pápá Orísun á fún yín lọ ó ṣe kìíní ó tàbí mi òun wà kándọ̀ ẹ wo ẹ kíákíá ẹ má jẹ́ kẹ́ gbàgbé o ìpè kílẹ̀ ń ta kílẹ̀ ń ṣe ẹ̀yin náà ṣe kìíní ẹ kó wá sórí ètò yìí kàbí tiwa báyìí kàbí gbé tiyín lárugẹ dáadáa ọ̀rẹ́ náà jẹ́ sáré ja yín tán o yín pé pé ẹ wò ó ẹ ń bọ̀ dáyé wọ́n ti padà bọ́ta o ẹ àwọn kan ọjọ́ kí wọ́n fi mú fílẹ̀ báyìí wọ́n ti padà bọ́ta pàápàá nínú ikọ̀ wọn under seventeen wọ́n ní ẹ wò ó àjọ NFF wọ́n ní ẹlẹ́bọ lẹ́nu o látàrí kí ló ṣẹlẹ̀ gangan wọ́n ní igbákejì ìyẹn bọ̀dá ṣéwù dínkù bọ̀dá yìí bọ́ta o ó wá lọ mú orúkọ ìyẹn ọ̀gá àgbà ìyẹn fún àjọ DSS ìyẹn department of ìyẹn ti service ìyẹn tó orílẹ̀-èdè Nàìjíríà department of state service orílẹ̀-èdè Nàìjíríà ẹ mọ̀ pé àwọn àjọ yìí wọ́n ń fa àwọn lẹ́sẹ̀ o látàrí àwọn owó kan èyí tó ń bà ná ìyẹn ní àjọ NFF wọ́n wá ní ẹ̀wò ẹ̀ bọ̀dá ṣèwù dípò wọ́n wá lọ mú orúkọ ìyẹn ọmọ bàbá yìí gangan kí lórúkọ mọ̀ yóò Bushir lórúkọ rẹ̀ wọ́n wá lọ lè fi ó pe Manu Garba ìgbéwò orúkọ yìí ọmọ ọmọ bọ́ọ̀lù ń gbà kọ̀mọ́ngbà o ṣáà fi sínú rẹ̀ orúkọ rẹ̀ gbọ́dọ̀ wọ́bẹ̀ wò ó tí ì bá orúkọ ọmọ yìí bẹ́ẹ̀ alẹ́ káńsù ẹ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà àlọ́ Brazil mọ́ o wọ́n ní látàrí kí nígbà tá a wá fi mú fílẹ̀ ẹ̀ tá a fi ta hmm, hmm, hmm, kí ni ó ṣẹlẹ̀ mi wọ́n ní ẹ̀ bọ̀dá wọ́n mọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ o látàrí pé ó kọ́ wọn ó wà nínú àwọn èyí tó gbóyí lọ́wọ́ látàrí pé àwọn tó kojú ikọ̀ níyẹn ti àwọn àjọ DSS wọn ni wọ́n forúkọ ẹ̀ wọ́n fi ṣe compensation ìbò compensation ìyẹn fún bọ̀dá ìgbé bọ̀dá DSS gbójúnu kéèsì wa ẹ sáà orúkọ ọmọ yín kọ̀ mọ́ bọ́ọ̀lù ń gbá kọ́dà bẹ́ẹ̀ ju tróyìn fún báyìí ìmúnú ègbé àmọ́ gbogbo ẹ̀gbọ́n asáà ṣe compensation fún yín ni àmọ́ o bọ̀dá yìí ó kàn wọ́n kàn wípé ó kàn yín mú gbé ejede mi ò fẹ́ fi gbogbo ara tí gbàgbọ́. Ah. Mm, àní yàjò wọlé. ní wọlé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àmọ́ síbẹ̀síbẹ̀ mm. ah, mo fẹ́ ká ṣe sùúrù gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà mm. ká wù dáadáa náà pé ah, ṣé torí pé èèyàn jọ́mi èèyàn tó ló kọ àbí tó wà nínú ìjọba ṣé irú ẹni bẹ́ẹ̀ ò láǹfààní àti wọ eh, eh, ikọ̀ super eh, eagles àbí nàìjíríà. lóòótọ́ bí kódà kó má jẹ ẹni tó lágbára kó má jẹ kódà kó jẹ ọmọ ààrẹ Muhammadu Buhari ló ń gbá bọ́ọ̀lù wọ́n láǹfààní àti àti tó bá ṣe dáadáa. ó ṣe tó bá ṣe dáadáa. ẹ ṣùgbọ́n kíni kíni kíni ìdí ẹ̀ ta fi múlẹ̀ wípé ọmọ yìí ò ṣe dáadáa. Hmm. torí bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹgbẹ́ agbábọ́ọ̀lù lókè òkun mẹ́rin ló ti sọ pé àwọn fẹ́ ra ọmọ tá à ń sọ yìí. bẹ́ẹ̀ ni o bó ṣe ń ṣẹlẹ̀ bó ṣe ń lọ náà lẹ́yìn tí kìnìún lẹ́yìn wò lẹ́yìn rí bó ṣe ń ṣẹlẹ̀ káàkiri káàkiri ẹ̀ ẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa alẹ́ ẹ máa fi sínú dáàrí yín àbí kẹ́ máa fi sínú aláàmù orí ẹ̀rọ bá ń sọ̀rọ̀ yín bí wọ́n ti ń di aago márùn-ún báyìí mọ̀ pé ah ẹ ẹ ẹ sórí ẹ kódà kó jẹ́ pé wà ń bí sẹ́ ẹ níṣòro ẹ sáà tan ẹ̀rọ bá ń sọ̀rọ̀ yín ẹ lọ sí áàpù ẹ lọ lè download start time application lórí fóònù yín ẹ ṣe kí ni ẹ mọ̀ wò ibi tó bá wù ẹ mọ̀ wà ẹ mọ̀ wò ẹ ẹ lè mí sí rẹ kó jókè òkun ni o kó jẹ́ sàlẹ̀ òkun kódà bẹ́ẹ̀ lọ wẹ́wọ́ marine submarine kó gbé yín lọ sí inú odò lọ́hùn ẹ mọ orísun bẹ́ẹ̀ àná à ń bẹ ń bẹ kò síbi tọ́wọ́ ọjà orísun kò tí ì dé bẹ́ẹ̀ náà ni bóyá iṣẹ́ rẹ̀ bó ṣe rí náà ni ọ̀rẹ́ náà ẹ jẹ́ sáré giant wọ́n ti tẹ̀ síta o àtẹ̀jáde èyí tó jẹ́ pé àwọn wo níyẹn ti global player of the year award Global player of the year àwọn olóyìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ̀dá o bọ̀dá sami wọn à ń bẹ́ o wọ́n ti tẹ bákan náà àwọn akọ́nimọ̀ọ́gbá ti kóòṣì wọ́n tẹ̀ náà síta ẹ̀yẹ sáré fún yín láwọn ọmọ èyí tó yẹ kí wọ́n máa wà ń bẹ́ o Messi ń bọ̀ àbẹ̀ Lionel Messi òun náà wọ́n bẹ̀ bákan náà cr seven. Ronaldo bọ̀dá ayé òun náà wà ń bẹ́ o bákan náà Bernardo Silva ọmọ tí ń gbá bọ́ọ̀lù fún ikọ̀ Manchester City ìyẹn Man City òun náà ń bẹ́ẹ̀ bá gánà bọ̀dá Van Dijk èyí ti jẹ́ fún ikọ̀ ìyẹn ti Liverpool bọ̀dá iná ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Sadio Mane ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o Mohamed Salah òun náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o iná àwọn tó máa wù táwọn ò pé ẹ̀ ṣẹta ni ó gbà o ìyẹn Globe Player of the Year award tó máa ṣe o ìyẹn ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n ìyẹn nínú oṣù December twenty nine of December ìyẹn ní ìyẹn ní ti orílẹ̀-èdè Dubai ni wọ́n ti fún wọn ìyẹn ní ẹ̀bùn náà o ìṣe ń jáyín sí àwọn ti kóòṣì ń jáyín sí ẹ̀jẹ̀ ń ju eléyìí lẹ̀ kí sport battery go náà mú kan kí n tó mú mi. ọ̀rọ̀ àyè jẹ́ kẹ́mi ò fún yín torí pé àwọn abẹ̀sẹ̀kù bí òjò gangan náà mo sì takú tì lọ́rùn o torí pé kò ń ṣe mí bíi kí n mọ kẹ̀sẹ́ mọ kẹ̀sẹ́ léèrè ni o àwìn náà Klitschko bọ̀dámọ̀ sọ nǹkan kan ẹ mọ̀ pé ọ̀nkú Anthony Joshua ńlọlọ́run ọba padà lù fún ọ̀nkú láti sọ pé tọ̀ wọ́n gbé idà Michael sókè pé tọ̀ àwọn ọjà mọ̀ ń tà wọ́n o àmọ́ báyìí bọ̀dá tó ti ń lẹ́nu o wọ́n láwọn fẹ́ padà wá ẹ mọ́ gbàgbé pé eh, lọ́dún 2017 ó ní bọ̀dá Joshua ni wọ́n ba nǹkan jẹ́ mọ́ eh, eh, Klitschko lára nígbà tí wọ́n fi àwọn ẹ̀sẹ́ ẹ̀sẹ́ olóyì tí wọ́n fi kọlu bọ̀dá yìí lórí ìjẹ́ pé bọ̀dá ibi gan ni bọ̀dá ní òun fẹ́ padà wá jà kí ni ìdí tàbí wọn padà wàá jà ìbéèrè tí wọ́n bi bọ̀dá rè ẹ̀gbọ́n tí bọ̀dá sọ wọ́n ní àwọn fẹ́ jẹ́ ẹni tó dàgbà jùlọ tó sì ń ja ẹ̀ṣẹ̀ pé àwọn fẹ́ jẹ́ ẹni tó dàgbà jùlọ tó sì ń ja ẹ̀ṣẹ̀ àmọ́ bọ̀dá bẹ́ẹ̀ bá fẹ́ ṣe lé ẹ máa dú ọdún méjì ẹ má gbàgbé pé John Foreman ọmọ ọdún márùndínláàádọ́ta ni lọ́dún 1994 tó gba tó tó jáwé olúborí lórí pápá àwọn tí ń bẹ̀sẹ̀ kù bí òjò ó ní ẹ kí wá ló lè ń bẹ̀ wọ́n sì dú ọdún méjì sí ṣé mọ̀ pé 43 ni mí báyìí bí bá fi lè dú ọdún méjì sí wọ́n di 44 five àtòsù díẹ̀ wọ́n fi kọjá eh, bọ̀dá fọ́ọ̀mà eh, èmi mo fẹ́ gba rẹ́kọ̀dù ọ̀nsá mo sáà fẹ́ rí i pé mo padà ń padà lọ́jà ẹ má gbàgbé pé ńgbà tí bọ̀dá yìí ká má sọ pé gba ayé bọ̀dá yìí àmọ́ ńgbà bọ̀dá yìí sì ta lẹ́nu dáadáa nígbà náà lọ́hùn wọ́n ti gba WBA WBO àti IBF bọ̀dá sáà ni èmi ń padà bọ̀ mo tún fẹ́ wá jà o torí pé kíni o mo fẹ́ jẹ ẹni tó dàgbà jù lọ́jọ́ orí tó sì tún ja ìjà tí tó ń kànṣẹ́ bí òjò. gbogbo gbogbo ètò tẹ̀ náà gba wo ìgbẹ́rẹ́ mo rò pé wọ́n gba Orísun àti Èṣù di mọ́ni wọ́n ìgbà ìbùn wọ́n ìgbà wọ́n ti gbà yẹn wọ́n ọmọ ẹni ti jà wọ́n ọmọ ẹni ti jà tí ẹ bá tiẹ̀ sí ń ja gbogbo ẹ̀ tó gba gbogbo yẹ tí o bá ti gba RIP kò tí ì gbà kankan. all right now okay gbogbo ẹ gbogbo ẹ jẹ́ n sáré jáyín tán o bóyá ṣẹlẹ̀ àwọn wo náà lọ́tẹ̀síta o ìyẹn ní Glo Player of the Year award ẹ jẹ́ n sáré jáyín tán o yípa àwọn wo gangan ló jẹ́ pé best coach ọ̀yẹ́ fún àwọn akọ́nimọ̀ngbá èyí tó dáńgájá tó dáa jùlọ o ẹ̀ tó wà ń bẹ̀ wọ́n ti tẹ orúkọ wọn síta ẹ̀ wò márùn-ún péré gangan ni ẹlẹ́yìn àkọ́kọ́ tó ń léwájú o bọ̀dá gbọ́mọjó èébí hens bàbá ìbọn yẹn máa ń sọ o bọ̀dá dáadáa dídín klọ́ọ̀bù ìyẹn ti kọ́ Liverpool bọ̀dá ìbẹ̀ǹbẹ̀ o bákan náà Fernando Santos ọmọ ẹni akọ́nimọ̀ngbá ìyẹn fún ikọ̀ ti orílẹ̀-èdè Portugal bọ̀dá yìí náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ìyẹn Jamal Belmadi bọ̀dá yìí ìyẹn ti Algeria ẹ mọ bọ̀dá yìí èyí tó yẹ pé àwọn gangan ló ṣe dáadáa ìyẹn ní AFCON ti Egypt èyí tó ṣẹlẹ̀ ìyẹn ní ọdún èyí tá a wáyé òun náà ló jẹ́ pé bọ̀dá yìí náà orúkọ wọn náà wọ́n tẹ̀ síbẹ̀ o bákan náà Eric Ten bọ̀dá akọ́dùmọ̀